kan kí wọ́n jẹ́ ẹni tó ṣe pé ilẹ̀ náà tún ní jẹ ara wọn tẹ́lẹ̀ ìbá yé wa ẹni tí kìnìún jẹ ẹni tí wọ́n sún ná tọ́jà yìí pé wọ́n dà sókun níbo wá ní ajúbò dánàbò tí ọ wà àìrí kò túmọ̀ sí kò sí ká tiẹ̀ wá pé gbogbo ẹ̀ náà ni ó ti jóná ráúráú gbogbo ẹ̀ náà ló ti parẹ́ ráúráú kò túmọ̀ sí wípé ọlọ́run ọba ò ní dá wọn padà innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun. ajibu dhanabu wo lọ wà ibi sọ̀nsọ̀ bí ìrù wo lọ wà nígbà tọ́lọ́run ọba kọ́kọ́ ṣẹ̀dá wa kò sí ṣé bọ́n ló ṣẹ̀dá wa nígbà tá a jẹ́ nǹkan kan òun ló ṣẹ̀dá wa nígbà tá a jẹ́ nǹkan kan tó mú wa di nǹkan kan tí ń bẹ tẹ́lẹ̀ ìbá yé wa ìgbà tí òkú wa ń sọ pé bó lẹ́ ń gbé mi lọ tí ń bẹ̀rù yà ẹ tètè máa gbé mi lọ tọ́mọ̀ pé ibẹ̀ ni kí ó ti dé sóun eléyìí ń túmọ̀ sí pé ẹni tó bá kú tí wọ́n gbé kalẹ̀ bóyá ní mátúárì àbí wọ́n tẹ́ kábì kan tí wọ́n ti ẹ̀ǹbáàmù rẹ̀ ló kọ wípé nígbà tó bá yá làwọn ṣẹ̀ṣẹ̀ gbé sí ó lè jẹ́ wípé ń gbatẹ́gùn lọ́wọ́ kó tó di wípé yọ lọ síbi tá a wí ní kíá tó bá ti débi tá a wí hùn tó lòun ti bẹ̀rẹ̀ sí ní bá tiẹ̀ pàdé àmọ́ kò ní sáláì máa ti rámì níbi títẹ́ títẹ́ ẹlẹ̀ tó ti ṣe yín wá ń kókò kò ní sáláì máa ti rámì nítorí pé tójú ọba rọ̀ yìí máa kọ́kọ́ kù ni nígbà tí ẹ̀sùn òjò bá síwájú kúkú òjò ọ tẹ̀lé ara lè tẹ̀lé kọ́ wá di kójò bẹ̀rẹ̀ sí ní rọ̀ àmọ́ pé ẹnìkan yọ lẹ́tọ̀ọ́ sí yà torí pé kọ̀ọ̀bá ní sàárè kò lójú orí ènìyàn yẹn ò ṣe tọ́sí ní òfin gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ yóò jìyà yóò jìyà náà ni ìyá ti sàárè akramakallah ọsẹ pẹrẹ o lẹ́gbẹ̀ẹ́ ìyà talqiyam ṣùgbọ́n náà ni ó ti kọ́kọ́ ṣàpèjúwe ìyà ńlá eléyìí tí ń bọ̀ wá bá lọ́la gbẹndẹlqiyam ọgbọ́n tọlọ ń sọ ni annaru yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda òun náà ni wọ́n máa fara wọn ra iná ni wọ́n máa fi ra wọn lára ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti ìrọ̀wọ́ tó bá wa dijọ́ gbẹ́ndàlkìyàmà allahu rabbul alamin wa pàṣẹ pé adakhilu ala fir'auna ashaddal ẹ kó àwọn èèyàn fir'auna wọnú ya eléèrò eléyìí túmọ̀ sí pé láti inú sàárè iná ní kálukú ti mà kọ́dà kó tó wọ sàárè la ti ń rí yẹn o kò ì tí ì wọ sàárè ẹ gbé mi lọ ẹ gbé mi lọ tó bá ti gbé yóò tún máa ní tètè gbé mi lọ tètè gbé mi lọ wọn àti ìgbé kò ní sọ̀rọ̀ ó túmọ̀ sí pé ìtàn tẹ́sí mọ́túárì ìtàn ẹ̀ ń bá wọn kò lè tí gẹ̀tì ẹ̀ tó bá ti gbé báyìí àfà bó lẹ́ ń gbòǹ lọ ẹ̀ gbádùn agbádùn dáadáa àfẹ́kọ̀ márùn torí tí wọ́n bá fi ọ́ lẹ̀ ó tulẹ̀ ó tu àdúgbò àwọn èèyàn ò ní rí mú mímá rúnrún lọ́ọ́ márùn ọmọ pẹ́mi wà lára rẹ lóorùn so èyí tó sì jẹ́ èèyàn rẹ yóò lẹ̀ yára tó ẹ yára tó ẹ tètè gbóhùn lọ subhanallah ọlọ́run kò ṣe wa lọ́kàn nínú àǹtí ògbé ẹ yára gbé mi lọ mọ̀sẹ̀ wa lọ́kàn nínú àǹtí ògbé mo gbé bólẹ̀ ń gbóhùn lọ ọlọ́run mọ̀sẹ̀ tí wà bá akramakumullah ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn ẹ rí i pé àdéhìí yẹn wọ́n ń kọ́ wa ká máa bẹ̀rù ká bẹ̀rù kí ni ó ṣẹlẹ̀ sí wa lẹ́yìn ikú wa wọ́n sì tún kọ́ wa ká máa rán kan ká máa rán kan àtijọ́ kan nínú ẹni tí òun á máa gbé ẹ tètè gbé mi lọ kẹ́ ẹ máa bẹ̀rù àti jẹ́ ẹni tí yóò máa gbé máa máa gbé tèmi máa bá mi. ìgbà tó tẹ̀lé wa látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu qal qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam aljannatu aqrabu ila ahadikum min shiraki na'lihi wan naaru mithlu dhalik. wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní alìjẹ́nà tẹ́lẹ̀ yẹn aqrabu ila ahadikum min shiraki na'lihi ó súnmọ́ nìkan yín ju bí okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ wan naru mithlu dhalik iná náà súnmọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan yín ju bí okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ti ṣe súnmọ́ lọ ẹgbàá yìí ọjọ́ ẹgbà wa tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé eléyìí tí imaamu Bukhari tó gbà wá anabi sallallahu alayhi wa sallam fi hàn wá ipe àwa lè máa rò pé alijanna yẹn jìnnà a lè máa rò pé náà yẹn jìnnà ká tàtàrà rẹ̀ ká tó ṣe wípé à ń wo wípé bábá làwọn ò mú wa ẹlòmíì wọn yà mú. alijanna alijanaye ojina ina ya na nkọ ojina eniti ma nwoke jina ko ni serere o ko ni serere tori pe ịghọkwụ ịna ndị onwoto oroolu emu ndị onwoto oroolu emu lena njo ni otu kayan ha itu ma nkpali jenina sunma jokun kpati ese wa lo iná náà sì súnmọ́ ju okùn bàtẹ́sẹ̀ wa lọ ó ní pé ní tí kálukú ń retí láti mara rẹ̀ lọ́mọ àlìjánná àtọ́mọ́ná òun náà ní kú tó o bá ti kú ta ìkú ní ìsìn ọmọ bí irọ́ ni bó tọ́ ni ọmọ sálìjánná lọ ń lọ àbí ná ọmọ gbogbo ọ̀rọ̀ tó ń bọ̀ sàn tó ń yín mú tó ń wọ pé tó ń ti lọ kábọ̀ ni gbogbo ẹ̀ lọ́ọ́ dá mà wọ́n máa tanra rẹ jẹ lórí pọ́ńtẹ́ nìkan dànù wọ́n ń bọ́ sòdodo ọ̀rọ̀ òun fetí pàlàbà rẹ̀ òun gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn gbọ́nú àwọn gbọ́n lóde ẹnìkan ọkàn lè máa dẹ́rù báyìí lórí tó ń lò rírí àbẹ́rẹ́ bẹ́ẹ̀ wá ti dàmà kẹ́ni ebe yìí lẹ tí ó kú lẹ lẹ lẹ sorí kọ lẹ dákẹ́ pẹ̀lú ẹ̀dùn lẹ wọn ṣe hàn ikú pẹnire bọ́yá lórí ibú ẹni òfò ni táyìn náà mà. ó kú bí ẹ̀sìn parọ́ fún màláìka ẹni tó ti jẹ́ nire tó kú dáhùn ọlọ́mú ọlọ́mú yóò ti gbà tọ́jẹ́ pé rere lọ́wọ́ bá pàdé wọ́n máa fi yín rẹ́rìn ní ẹnu rẹ̀ lẹ́yìn náà wà ebe yìí náà ó kú bí ẹ̀sìn parí tìǹ allah torí rẹ̀ kó kú kọ mara rẹ̀ ibo lọ ń lọ ni kálukú ti gba tíkẹ́ẹ̀tì tiẹ̀ sọ́wọ́ kọ́ hàn sí wa ó dìgbà tá a bá tó kú ó dìgbà tá a bá tó kú torí pé kíákíá tẹ̀mí rẹ̀ bá ti fẹ́ bọ́ báyìí ó ti dààmà bó lọ ń lọ sàárè lọ ń lọ ó ti dààmà màlẹ́kà rú èwo lọ́wọ́ agbẹ̀mí rẹ̀ bó o ní múra wọn bó o lórí wọn sí wọn náà ti dààmà ẹni rí nínú hadithi albara ibn azib radiyallahu anhuma anabi sallallahu alaihi wasallam ní tẹni rí bá fẹ́ kú àwọn mọlẹkọ wà tí gbogbo wọn funfun funfun lọ so wọ́n wá ní kí ẹ̀mí rere tí ń bẹ lára rere kó máa bọ̀ wá sí ọ̀dọ̀ ọba tí máa ń àwọn ẹrú ẹ̀ gbogbo àwọn kan tí wọn náà ń gbọ́ àti bó ṣe rí màláìka inú rẹ̀ ó ti dùn so ẹ̀mí rẹ̀ jáde yóò máa wá rùn òórùn lọ́fíńdà tí a gbọ́rú òórùn bẹ́ẹ̀ rí ní dáadáa gbogbo àmì yẹn ti fi hàn pé tiẹ̀ dáa ẹ rí dàkejì olórí ibú àwọn mẹlẹ́ka yẹn wọ àwọn dúdúdúdú lọ báyìí wọ́n á máa gba ojú rẹ̀ wọ́n tún máa gba ẹ̀yìn rẹ̀ ẹ̀mí yẹn kó jáde kúrò lára burúkú ẹ̀mí burúkú ti ń bẹ lára burúkú kó jáde máa bọ̀ wá lọ́dọ̀ ọba tí kì í gbé fúyẹ́ fáwọn olórí ibú pé gbogbo àwọn tó ti gbọ́ náà ti fi nọ́mbà rẹ̀ hàn wọ́n tún ń si ọgbà wọ́n ṣe ń gba ojú rẹ̀ ti ìgbájú ìgbámu ìgbá ìpàkọ́ ìgbádìí ni wọ́n fi máa bọ́ ọ sí wọ́n tún ní kẹ́mi lọ jáde kó lára burúkú ẹ̀mí burúkú ti ń bẹ lára burúkú ẹ̀mí ó jáde gbogbo oríkì ó yẹ̀ so pabambari wa ni pé tẹ́mi múmìnì bá ti jáde yóò mórí lé sánmà tẹ́mi káfíìrì náà bá ti jáde yóò mórí lé sánmà eléyìí ni ọfà ló fi jẹ́ pé téèyàn bá kú tá a bá wọbi tó wà tá a bá wojú rẹ̀ á rí pé ẹyinjú rẹ̀ ń wòkè torí pé àdìsí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́mi bá ti jáde lára ẹyinjú máa tẹ̀lé ni gbọ́dọ̀ wá ń lọ tó fẹ́ fi mí lẹ̀ èkíní kejì fẹ́ wọ sámà báyìí wọ́n á ṣílẹ̀kùn sámà fún ẹ̀mí mọ́mìnì gbẹ́nsẹ̀ ń gbé lọ́n wọn ò ní kọjá gbọ́dọ̀ àwọn kan nínú àwọn màláìkà àyàfi kí wọ́n níbo lẹ̀mí dáadáa yìí ti jáde láti ara ara tó dáa kó máa ká lọ sọ́dọ̀ olúwa aláforíjìn wọ́n á gbà yọ̀ǹda fún wọn sì sánmà alákọ̀ọ́kọ́ sánmà kejì sánmà kẹta títí dé sánmà keje olúwa ẹlẹ́dàá ọ̀ ànikẹ́miyàn tún padà sí lára tí ó fi dáhùn ìbéèrè nínú sàárè àmọ́ àwọn olórí ibú àwọn káfíìrì àwọn ọ̀sẹ́bọ àwọn mùnáfíkì ẹ̀dá wọn à ní sílẹ̀kùn sámà fún wọn àwọn náà ti lọ wọn ti mórílé sámà bọ́t wọn à ní sílẹ̀kùn yẹn fún wọn àwọn lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá sọ pé wọn ò ní sílẹ̀kùn fún wa hatta yalijal fi sammil ó di ìgbà tí ràkúnmí bá lè sọdá lára ihò abẹ́rẹ́ sódì kejì ẹ̀ máa túmọ̀ kò lè ṣẹ láéláé bóòlù abẹ́rẹ́ náà ṣe jábàmì abẹ́rẹ́ bóòlù ṣe tóbi torí ràkúnmí gan gìrìwò kọjá bí káfù kátó á pé ràkúnmí fúnra rẹ̀ afala yanzuruna ila al-ibili kayfa khuliqat ṣé ẹ rí ràkúnmí ni kẹ́ ẹ wo bọ́lọ̀ ti ṣe dáa so ìtumọ̀ rẹ̀ ni pé mustahilun mustahil kò lè ṣẹlẹ̀ láéláé wọn sílẹ̀kùn sáma fún wọn wọn á da ẹ̀mí burúkú ń padà sára burúkú ṣé gbogbo eléyìí náà ti tó lámì pété ẹ ti bọ ọ ti sórí ibú tá a wí torí ẹ ikú òun náà ni nǹkan tí máa mú ní mà sọmọ àlìjánná lèèyàn tàbí ọmọ àná tó ń ti pé àwọn kan ti dá mà láti ìgbà tí wọ́n ń kú lọ́wọ́ láti ìgbà tán ti wà nù sàárì wọn apọ́mọ àlìjánná làwọn àwọn kan náà tún dá máa pọ́mọ aná làwọn ọkàn àwọn ọmọ àlìjánná yẹn ò ní balẹ̀ o títí tọ́lọ́wọ́n bó fi fi wọ́n sálìjánná torí pé wọ́n máa ran kan dáadáa náà ni wọ́n ní pé à kíni tẹ́tọ́ ti hàn pé olóríire la àbẹ́ ẹ̀ máa bá wa ṣe gbénu sàárè ni à kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ máa gbogbo akó òfò tó ń bá ká àwọn ti tán látàyè ń bì torí ẹ̀ àti màbọ́mọ àlìjáná ni ọ́ àbọ́mọ aná ni ọ́ èkó ni ẹnìkan á ní ẹ mo fẹ́ kánjú mọ́ torí àmọ́ wọn dágbà sí n kò tiẹ̀ péyàn bí kò para rẹ kọ́ mo rò pé yé tọ́ bá ti para rẹ jáà nàmà náà tún nù ọ́ torí pé ń bá fọwọ́ ara rẹ̀ ṣekú para rẹ̀ irú tó fi para rẹ̀ náà ni wọ́n fi fìyà jẹ ọ́ nínú iná jahannam etí ò túmọ̀ sí pé tó o bá jìyà pé irú ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ ò ní padà ni torí rẹ̀ fọwọ́ ara rẹ̀ fa jahannama mara àmọ́ iná ọ̀ ń fakọ sí i agídí pọ̀ ò ń ronú sí i ṣé màá gbà àbí ní gbà sọ̀rọ̀ pé orí ìrònú náà lọ́wọ́ àti kò fi dé kò sí ntọ́kan Allah ọlọ́run ẹlẹ́dàá wa ti fún ọ ní àǹfààní wọ́lọ́ọ̀lọ́ òòló nígbà pé wọ́n ń pè ọ́ sẹ́sìn òdodo wọ́n ní kó tẹ̀lẹ́sìn òdodo ọkọ̀ láti tẹ̀lé ìtọ́dájú òun náà ní pé wọ́n lọ padà kábàámà kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú tiwa lẹ́yìn eléyìí wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi nípa fadlul buka ọlá tí ń bẹ fún ẹkún ẹkún kéèyàn máa sunkún nítorí ìbẹ̀rù Allah ọ̀nbẹ́nu tó dáa. ọ̀nbẹ nù nǹkan tó nítorí pé tí èèyàn bá jẹ́ ẹni tí ọkàn rẹ̀ ti le jù tó ẹni tí kò ṣàánú lára rẹ̀ tí ẹ Allah ó dájú pé yóò ti le jù ọkàn ò ní ìbẹ̀rù Allah ó múyàn lèèyàn fi máa sunkún ọ̀dà kí wọn náà fi kọ́ra rẹ nínú kọ́ máa sunkún àbí kó jẹ́ kẹ́kọ́ máa gbọ̀n kọ́ máa fẹ́ kún gbọ́nra rẹ ó pàtàkì nítorí kí ló fẹ́ mú a má lè sunkún tó rọ lọ ayé náà ni tí yẹn bá ti jẹ́ kó ní project tó pọ̀ yẹn wọ́n pe mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí ẹkún bá wò ẹkún lójú àwa ẹ a brief kọjá sísọ ẹ mọ̀ pé irú àwọn yẹn tó bá rí tí wọ́n sunkún ọ fẹ́ ya nàgẹrẹ ni ó máa sarakó sani ọkùnrin irọ́ lásán irọ́ lásán sarakó sálọ́wọ́ kúkọ́ ọmọ so ẹ rí i pé nínú àwọn èèyàn méje tánàbí sallallahu alayhi wa sallam tó sọ pé Allahu rabbul alamin yóò fi wọn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi tí Allah wa rajulun dhakara Allaha khaliyan fafadat ayna òun náà ni ẹni tó ṣèrántí Allah lónìí ká tábà pé kárí mi omijé sì ń dà lójú ẹ̀ ṣé ìwọ náà ti ronú kan Allahu rí kó omijé ọ̀ dà lójú ẹ̀ so ti ṣèrántí Allahu rí kẹ́kún tiẹ̀ gbọ́n ó pàtàkì ní ọjọ́ ogun Badr sọ̀hábẹ́ sọ fún wa pé kò sẹ́nìkan. So, nínú àwọn ọmọ ogun tánàbì sallallahu alaihi wa sallama tó kó wá lọ́jọ́ ogun kọ́ àárọ̀ gbogbo wọn ti sùn ní ìgbáradì fún ogun ó máa ń gbàtà bá ìjà iná wa ni ògbé ọmọ wa gbéyàn lórun ọmọ akùnyàn ẹ̀ hàn pé rọrùn ní kèfèrí ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá anabi sallallahu alaihi wasallam ni ó ṣe púpà yẹn àfà anabi sallallahu alaihi wasallam kò sùn ìgbà ìyá rẹ̀ ọwọ́ ń hó ka'azizil mirjali gẹ́gẹ́ bí apẹ̀rin tí ṣe máa hó nígbà tómi bá tó bá wà nínú rẹ̀ tá a dáná sí tómi hó tó ń sọ pòròpòpòpò pòròpòpòpò pòròpòpòpò bẹ́ẹ̀ ni gbáyà nàbì sallallahu alaihi wasallam ní hó fún ẹkún tí ń bẹ Allah ya Allah tó o bá fi lè pa àwọn èèyàn yìí run kò tún sẹ́ni tí ó sìn ọmọ lókè pẹ̀ torí gbogbo mùsùlùmí náà ni torí ẹ̀ kéèyàn jẹ́ ni tí ọkàn rẹ̀ lẹ̀ ọ́ dá o kéèyàn máa sunkún ó dá èèyàn lè sunkún torí pé ń bẹ̀rù Allah èèyàn sì lè sunkún torí pé nǹkan àbànújẹ́ dé sí èèwọ̀ ló dánú méjèèjì naam torí bẹ̀rù Allah nǹkan àbànújẹ́ á dé sí ọkọ̀ ọ̀kọ̀ yẹ kó o sunkún. <laughs> ó sunkún náà tí kan ìbànújẹ́ bá dé sí ọkọlọ mẹjẹ àárí ó sunkún ẹ ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam mọsálàìsì sọ́hábì kan wá wo ẹyinjú anabi sallallahu alayhi wa sallam á rí tí omijé ń dà ìwọ anabi náà anabi náà ọmọ pé kẹ́yìn tọ́lọ́ máa ń fi sọ́kàn tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ èsè bíi kí bàbá rẹ̀ wá kú kọ́ máa jẹ chingom kọ́ máa ṣèṣe pé alùsùnà ni wọ́n alùsùnà ebọ kànjẹ́ kì í bara ẹ ọ̀gá wa nù ọ̀gá wa nù ó ní ọkàn wa ń bàjẹ́ inú wo dùn ṣùgbọ́n ànífẹnu wa wí nǹkan kan ó nínú wa ń bàjẹ́ omijé sì ń dà lẹ́yìn jù wa ṣùgbọ́n àní fẹnu wa sọ nǹkan kan àfin tí ó mú kí Allah kó yọ́nú sí wa lópin ìgbà tó o bá ti máa sun àsunhu tó o bá ti máa ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà torí ẹ akramakumullah à ń sunkún torí pé nǹkan àbànújẹ́ ṣẹlẹ̀ sí wa àti à ń sunkún nítorí pé à ń bẹ̀rù Allah èwo nínú méjèèjì ló ba sọ láti jẹ́ ẹ sọ̀rọ̀ tọ́wọ́ pé tilẹ̀ bá dá nísìnyí ẹ̀yin náà máa à tẹ́ máa dáhùn ẹ sọ̀rọ̀ nísìnyí à ń sunkún torí kó fọ́ wa létí ká tó bẹ̀rẹ̀ sọ̀láàtì tí ó yí ọ ìgbà tí olóyìí so ọ wá dùn wá débi pé nu sọ ah bọ̀dá ìtẹ́ mi ó sì kó fọtí bíi mẹ́rin fọlọ́wà kí ni mo ṣe àti ọkàn rẹ ti Allah nu sọ láti ní kẹ eh, ẹ wọlọ ọjọ́ kan mà ní ṣe sọ láti wọn wọ́n ṣe sí mi láàánì e ti kú omijé wa ń dà lójú ẹ èwo lọ́ba sọ láti jẹ méjèèjì ọba sọ láti jẹ so yé wa méjèèjì ọba sọ ní wọn bá gbà yín létí ó sunkún náà ni àbò ní sunkún a kò bá sọ láti jẹ lẹ́ẹ̀kìn apá kan náà olùmọ́ni eléyìí ò bá sọ láti jẹ àá sọ pé kò bàjẹ́ nítorí pé ẹkún kìí sọ̀rọ̀ kìí sì ṣe ń tọ́jọ́rọ̀ wọ́n kó fọ́tí fún ọ lóòótọ́ lórí sọ láti máa alhamdulilayi rọbí <laughs> so kọba sọ láti rẹ jẹ torí kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ kìí sì sọmọ ayé ọ̀rọ̀ ẹkún wọn pélé yẹn kọba sọ láti jẹ ẹni tí ó wá sunkún nítorí pé ń bẹ̀rù ọlọ́run eléyìí á kàn sára sí pé nítòsí dá torí pé ń bẹ́nu sábàbí tó bá jẹ́ pé o ṣe ní kọ̀kọ̀ ni tẹ́nìkan ò sí ń bẹ̀ tó kẹsì rántí Allah tí omijé wá ń dà lójú rẹ bẹ́ẹ̀ ọmọ abẹ lábẹ́ bòjú ọlọ́run lọ́jọ́ tí ò sí bòjú àfi ti Allah. sọ eléyìí ọjọ́ bá wọn akramakumullah ọyẹ káwa náà ká má sì jẹ́ ẹni tó ṣe pé ọkàn wo nílẹ̀ tọkàn bá ti lé èyí ń sunkún o èyí sunkún so ẹkún tó sì da ilẹ̀kùn tó ń sun torí pọ̀ ń rántí Allah ẹgbọ́n Abubakar radiyallahu anhu ìgbà tánàbí sallallahu alayhi wa sallam ti ń sáré tó bá kú ó sọ̀rọ̀ kan ó ní múru ababakrin falyusalli bin nas ẹ pa Abubakar láṣẹ kó máa ṣe sọ láti fáwọn èèyàn sẹ́mi pé Aisha radiyallahu anha ọmọ tani ọmọ Abubakar kẹ́ ẹ máa wo àwọn ẹni ire tó ti lọ ní ìsìn ká pé láyé ìsìn ọmọ kí o wà kan làwa fẹ́ ọmọ rẹ̀ àwa fẹ́ rìnrìn àjò làwa sọ pé ẹ bá mi jíṣẹ́ fọ́mọ kí lágbájá kọ́ máa mójútó gbogbo ohun tí mo máa ṣe. ọmọ rẹ̀ sì níyàwó wa kí ni ó kọ sí lálẹ́ òní ó pè é hello daddy <laughs> ah ẹ kú oríire bá mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ah àwọn afáwa ni wọ́n ní kí wọ́n sọ fún yín ẹ má pè mí mo kọ́kọ́ sọ fún yín o àmọ́ èmi ló yẹ kí n kọ́kọ́ fún yín ròyìn ẹ hmm? ìròyìn ayọ̀ wọ́n lẹ́yìn lẹ́wọ́ à ń pòṣe wá gbà títí tí wọ́n fi dé Allahu Akbar bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ láyé ìsinmi àfa ńgbà tí anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ sọ fún Abubakar kó máa ṣe sọ láti fáwọn èèyàn Aisha ò jíṣẹ́ o àwọn èèyàn yòókù náà jíṣẹ́ tọ́ ṣé ẹ fẹ́ máa gbómi lẹ́nu mo ní kẹ́ ẹ sọ fún Abubakar kó máa ṣe sọ láti fáwọn èèyàn gbà tó pọ̀ Aisha wa ni ah wa anabi sallallahu alaihi wasallam ah pé àní jíṣẹ́ fún Abubakar ẹ bá yẹn lómìn torí Abubakar ọkàn rẹ̀ ti rọ̀ jù ó ti lẹ̀ jù kìí lè dira rẹ̀ mú bó bá ti dẹnu lé alukurani yóò máa sunkún ni Allahu Akbar kìí lè múra rẹ̀ dúró tó bá ti dẹnu lé alukurani yóò máa sunkún ni anabini ani Abubakar náà ò ní ẹ sọ fún kọ́ máa ṣe sọ láti fáwọn yìí. eléyìí túmọ̀ sí pé ká lè jẹ́ ni táwa náà máa rántí Allah tí ọkàn wa tí ó máa rọ̀ tí ó máa lẹ̀ tá a fi lè máa sunkún àfi ká máa kà nípa àwọn arraqa'iq àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn njẹ́ ó máa kọ́ wa nípa bá ti ṣe jẹ́ ẹni tí. ọlẹ̀ a máa gbọ́ àwọn dáadáa tí ọlọ́run fẹ́ ká máa ṣe àwọn àìdá tí ń fẹ́ ká jìnnà sí dáadáa tó ṣe ládéhùn fẹ́ni tó bá ṣe báyìí irú aburú tí ń bẹ fẹ́ni tó bá ṣe báyìí àwọn nǹkan tí yóò dàbí ìgbà tí at-targhibu wat-tarhib máa ń ṣèyàn lójú kòkòrò pé ẹ ṣe dáadáa ẹ jìnnà sáìdá torí ẹ̀ ló ṣe jẹ́ kí tẹ́ bá lọ sí àwọn tíra hadith gbogbo yẹn gẹ́gẹ́ bí àwọn al-Bukhari Muslim Abu Dawud an-Nasa'i at-Tirmidhi Ibn Majah ẹ̀rì tíra yẹn bẹ̀ Kitabu Raqa'iq gbogbo àwọn kẹtẹ́ ma gbọ́ tọ́ka yín ó fi lẹ̀ turu ẹ̀ wọ́n sọ ibi tá a máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ kò yẹ pé gbogbo ìgbà máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ kọ̀tọ̀ haram wájib. mandub makruh mubah. mo rò pé yé wa tó n la kọ ẹ gbogbo le ọkàn máa le kọjá pé sẹríà náà là ń gbogbo sẹríà sẹríà sẹríà fíkì fíkì fíkì fíkì. tá a bá sọ̀rọ̀ fíkì kan a so pe nǹkan kan ṣẹlẹ̀ ń gbà ni o ti ro o so nígbà tí ẹ bá sọ̀rọ̀ lọ títí títí tí ẹ wàá mú kankan wa ẹ rí i pé àwọn ẹni tí ń kẹ́kọ̀ọ́ yẹn wọ́n túra ká wọ́n túra ká torí pé tẹ̀lé máa ń sọ pé ọ̀tọ́kọ̀tọ́ ẹ rí i tí ọkàn àwọn èèyàn lè pé yẹs ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ <laughs> so àmọ́ tí ẹ bá ti wá mú àwọn kódà níjọ́ kan Imam Malik nǹkan ẹ rí i pé ọkàn àwọn èèyàn tún balẹ̀ wọ́n rí nǹkan kan dì mú bẹ́ẹ̀ torí ẹ ẹ̀kọ́ kan gbọdọ máa lọ gbẹrẹ fún báwọn ẹ máa mú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ẹ máa kíbọ̀ láàrin bá ti ń láàrin lọ́kàn àwọn ọmọ ti ń máa ọkàn àwọn èèyàn ti ń máa nítorí kò pé wa kí la fẹ́ mú jáde nínú ẹ̀kọ́ náà nígbà táwọn ẹni tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ tọ́kàn wọn bá le àárín kankan mú jáde níbi tọ́kàn rẹ̀ ti lẹ̀ níbẹ̀rù ọlọ́run ó ti wọbẹ̀ tí bẹ̀rù ọlọ́run bá wọbẹ̀ ẹ rí i pé yóò lè rọra rẹ̀ láti lè máa sunkún torí pọ́nrán ti Allah ẹ̀mí ló là ń ronú Allah nínú ìgbésí ayé wa bíi bá ń ṣe ń ronú owó ẹ fò ní lásán ṣàpèjúwe títí di bá ń ṣe ń sọ̀rọ̀ ẹlòmíì ò ti ronú Allah ó sì ti ṣe sọláàtì lórí Maghrib ó kò ìṣá ẹ̀ sá gbogbo Allahu Akbar ẹ̀ sàṣe ká sálámà ká máa lọ náà ntí kálukú ń ṣe calculation ni pé ok mm, ẹnìkan tí mo wá lọ lẹ́yìn asiri ó lọ́wọ́ abami ní ẹ̀yìn ṣáì òun ò mọ owó sẹ́wà abẹ́ẹ̀kọ́ ni tí sọláàtì bá ti fẹ́ gùn jù ẹlòmíràn sáré kó bàtà rẹ̀ yóò ṣe bí ìgbà tí àmúrun sẹ́mu òun òun fẹ́ lọ wẹ nìkan ó tu lẹ́nu torí owó àrònú Allah tó bá ń ṣe ń ronú ilé ayé bó la ṣe wá fẹ́ sunkún torí ẹ̀ ló ṣe jẹ́ pé tíyẹn bá lọ ṣiṣẹ́ hajj ká pé ìjọ tẹ fẹ́ gbéra kúrò ní Mina that is àárọ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù Dhul Hijjah ẹ fẹ́ gbéra kúrò ní Mina lọ sí Arafah ẹ sì mọ̀ pé ìrìn tí ń bẹ láàrin Mina sí Arafa ọ̀nà sẹ̀díẹ̀ torí láàrin Mina sí Arafa Muzdalifa tún wà ń bẹ ẹ wá gbìyànjú pẹ̀lú àwọn tẹ̀m̀bẹ̀ pẹ̀lú wọn bóyá stéètì lẹ bá lọ bóyá wọn àwọn tí wọ́n dá dúró tí wọ́n máa ń lọ internationally lẹ bá lọ ọkọ̀ wá gbà yín so wọ́n á ní kóníkálukú wá bí yọba ti ṣe lọ a yọ da ike kẹrin sẹ yọ da gbé kẹrin torí kọkàn wa ti le jù nínú àǹkan tí ó jẹ kọkàn wọ ọ̀rọ̀ lélẹyìn wa sórí tó bá gbéra láti mìíràn má má pọ̀ fẹ́ lọ lẹ́ni tí ó rìn gbà má tó wá o ẹ̀hẹ́n nítorí pé kí nǹkan máa mọ̀ fẹ́ la wàhálà bọ́ra mi lọ́rùn òǹkọ́ o sẹ́ẹ̀rì tẹ́ bá gbéra báwọn tẹ́ ń bá ń lọ láti Mina tẹ́ ń lọ sí Arafa tẹ́ bá gba ojú ọ̀nà àwọn ẹni tí ń rìn lẹ́sẹ̀ subhanallah al-azim bẹ́ẹ̀ bá jórí ahun èèyàn lè bú sẹ́kùn nítorí pé bó ṣe rí àwọn èèyàn àti funfun àti dúdú àtọ̀dọ́ àtàgbàlagbà lọ́kùnrin lóbìnrin tó ní kálukú jẹ́ pé ibi tó fi síwájú náà ló fi síwájú labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika laka tó rí pé oníkálukú èyí tó fi síwájú ló fi síwájú kò sẹ́ni tí ó sọ̀rọ̀ alẹ́ fẹ́nìkan láti má mú kọjú síbi tí ń lọ ẹni ó mú bàbá rẹ̀ tó ti darúgbó àbí ìyá rẹ̀ tó ti darúgbó wá ìyànjú bóun ó ti ṣe pọn bàbá bóun ó ti ṣe pọn màmá tí ń gbà àti bó ti ṣe rí arúgbó kùjọ́kùjọ́ tóun náà mórílé bíi tíwọ ọ̀dọ́ tó mórílé kí ló ní kálukú wá ń wá ìyọ́nú Allahu Rabbul Alamin ah ìyẹn lè sunkún débi wípé kò ní sí àyè kankan lẹ́yìn rẹ̀ máa fi fún omijé tómijọ́ sàmà dà ìyẹn ò ronú ọjọ́ gbẹndàlùkìyàmà pé ọjọ́ yọ ga ọjọ́ yọ ga bá a ti ṣe pọ̀ tó yẹn tó bá ti lè jẹ́ ọkùnrin ipò yòówù ó lè níláyé rẹ̀ àti nílùú rẹ̀ àti wọ́ àti òhun tí ìwọ jẹ́ mẹ̀kúnnù ẹ jọ dọ́gba àsọ̀kan náà ìlọ́dì àti ìbora ni ẹnìkan ò gbọ́dọ̀ ló pátá ẹnìkan nínú yóò sì gbọ́dọ̀ wọ àwọ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti ṣe wà náà allahu akbar èèyàn bá ronú nípa eléyìí èèyàn ò rí àpèjúwe báwo níjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ gan ti ṣe rí pàtí yorùbá àwọn náà wo wọn ní bá àdọ́run rí asáda àràfá rí torí pé ní àràfá yẹn ó rí pé gbogbo kálukú gbogbo kó wá you are in a unique uniform àfàwọn obìnrin tọ́lọ́wọ́n bá gbà fún ike káwọn sá ti bora tiwọn aṣọ yòówù wọn lè fi gbé ẹ̀hìrọ́ọ̀mù tiwọn gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kọ́kàn wọn máa lẹ̀ ẹ jẹ́ káwọn náà máa mójútó bí ká gbé nìsín ẹ wọ́n ń ṣiṣẹ́ kan ó ní í ṣe pẹ̀lú àti mú kí ìgbáyé gbádùn àwọn èèyàn láwùjọ kan kó rọrùn bí pa afẹ́ kọ́ gádà sórí odò tí ń sàn. tí kìí fi bẹ́ẹ̀ rọ gbogbo ẹni tí máa sọdá lọ́rùn gbogbo ará wa ronú pé ẹja kọ́ gádà sórí odò yìí ah, má pé èèyàn ńlá nìwọ má pé èmi kẹ so tí gbogbo èèyàn péjọ bẹ́ẹ̀ kódà kó ṣe pé búlọ̀kù ẹyọkan ìwọ náà bá wọn gbé ni ní ìtẹríba yọ ní ìbẹ̀rù Allah bákan náà bí wa sallam. ó ń kọ́ mọ́sálásí rẹ̀ ní alimadina anabi náà ń bá wọn gbé ẹni tí wọ́n fi ṣiṣẹ́ àwọn sọ̀hábà àwọn wá rí i pé kò sáàyè fáwọn láti lọ́ọ́ jókòó tẹ́tẹ́rẹ́ ìgbà tó bá jẹ́ pọ̀ ga wa anabi sallallahu alayhi wa sallam ní ṣiṣẹ́ báyìí la in qa'adna wan nabiyyu ya'malu la dhaka minna 'amalun táwa bá fi lè jókòó táwọn fi ti ń ṣiṣẹ́ táwa wá ń wòran à eléyìí ntí máa jẹyàn sọnù ni nísìn kọ́ náà lọ bá tara rẹ̀ tẹ́gbẹ̀ rẹ̀ ń lẹ̀ máa níbẹ̀rù èmi mọ́kọjá bẹ́ẹ̀ ni ìgbéraga irú wọn ò lè jókòó kọ́ máa wá jẹ́ pé wọ́n rántí Allah omijé kọ́ abẹ́ eruku eruku ọ̀yà máa dà lójú ẹ̀ akramakumullah àwa náà ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe é gbé ọkàn tiwa náà lẹ̀ ọkàn wọ́rọ̀ ọkàn ọ̀lẹ̀ ọkàn ọ̀rọ̀ yín ò lè kàn pé mo rántí Allah mo ń sunkún sunkún báwo sunkún báwo tíṣẹ̀rí àlẹ́ tún gbọ́ yẹn torí ẹ̀ ló jẹ́ pé àwọn olùmọ̀ àti máa ń kọ́ wa ní fiqh tó bá kọ́ wa ní fiqh tí wọ́n rí i pé gbogbo ẹ̀ lé ó lé gádígádí kálukú ti kálukú ti kánjú tó ń wo pé adúrò òfin yìí bó la ṣe máa bá lọ bó la ṣe kíni wọ́n kà pé ọ̀dà àwọn tó bá àwọn tó bá wọ́n kà mọ ọ̀rọ̀ kan nípa wa nu síra pé lọ́jọ́ báyìí báyìí báyìí báyìí ẹ̀ tún rí táwọn èèyàn tún túra ká so nítorí pé tá a bá tírè ní wọn lọ lórí líle líle òun irú àwọn èèyàn wo la fẹ́ kó jáde sàwọn náà ń bùkátà kọkàn wà kọ rọ̀ tọkàn bá rọ̀ ìbẹ̀rù Ọlọ́run pọ̀ nínú ẹ̀mí ẹ jẹ́ ni tó ṣe pé tẹ bá rántí Allah ẹ máa sunkún eléyìí pàtàkì eléyìí pàtàkì púpọ̀ Allahu Rabbul Alamin oni wa yakhiruna lil adhqani wa yaziduhum khushu'a wọ́n máa ń ṣubú lulẹ̀ lẹ́ni tí ń sunkún wọ́n máa ń ṣubú lulẹ̀ lẹ́ni tí ń sunkún yóò sì máa ṣàlékún payà ọlọ́run fún wa nínú àmì àwọn olùgbàgbọ́ òdodo òun ní pé ìgbàgbọ́ tí wọ́n ní sí Allah a máa mú wọn ṣèrántí Allah sùkún. So torí Allah kọjá gbogbo bá ń sin lérò kọjá gbogbo bá ń sin lérò so kárántì Allah ká sunkún ara ìmánì tó lágbára ni tó bá sunkún yẹn ó túmọ̀ sí pé ìwọ ti dé lẹ́vù kan tó ga nínú gbàgbọ́ òdodo ẹ̀sìn rẹ ó tún wá dáa ju tàwọn ẹni tí ò rí bí rẹ yẹ́sẹ̀ kọ́ kàn máa sunkún mùnáfìkì o pẹ́pẹ́ ẹ̀sìn rẹ ọ̀dá ọkàn máa sunkún náà ni bí ẹni tó yẹ pé ń ṣe lè má mú fún wa gbogbo àwọn àyà alukurani ni tó sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkà téèyàn bá gbọ́rú rẹ̀ tí ó jẹ́ pé ẹ̀rù ọlọ́run yẹ kó báyàn kí wọ́n máa sunkún à sunkún yìí náà ni à ń kàn dùn náà ni àwa débi tá a ti fẹ́ ṣàdúà fẹ́ ṣàdúà tó yẹ pé yàtọ̀ sí irú ètò wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àfikún tiwa ló tún lékele àní Allahumma ah, kí ló bí ẹkún ṣé Allahumma yẹn ló bí ẹkún adúrú ayé alukurani tọjọrọ Ọlọ́run tó ń kà tó yẹ kó o sunkún ẹ máa kí alukurani lẹ́ni tí ń sunkún àbí kẹ́ ẹ máa gbọ́nra yín lẹ́kún gbogbo eléyìí ọ̀tà ṣáà ṣe Allahumma. má fi wá lẹ̀ lásán aláhùnmá sànù wa ọ̀pá wa aláhùnmá ràn wá lọ́wọ́ kójú ọmọ rẹ aláhùnmá àwọn ọmọ wa jẹ́ wọn oríṣẹ́ aláhùnmá ẹ bá ń sunkún <laughs> ó mú fura dání ó mú fura dání gbàtẹ́ nka ọ̀rọ̀ lọ ìdá kí ni pààyàn lẹ́kún njọ́ tí a bá mi lẹ̀ gidi kí ni pààyàn lẹ́kún wa akhrajatil ardu athqalaha tilẹ̀ sì kó gbogbo ẹrù tí ń bẹnu rẹ̀ jáde tọ́pọ̀ dànù. wa qala al insanu ma laha téèyàn sọ pé kí ló ṣẹlẹ̀ ẹ dákun gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kún yawma idhin tuhaddithu akhbaraha ọjọ́ yìí nílẹ̀ ọ́ pìtàn ara rẹ̀ yóò pìtà ara rẹ̀ yóò sọ bọ́rọ̀ ṣe jẹ́ bí anna rabbaka awha laha gbólóhùn ẹlẹ́dàá rẹ̀ ó ti ránṣẹ́ sí i ike bí wọ́n ṣe mí nìyẹn yawma idhin yasduru an-nasu ashtatan liyuraw a'malahum ọjọ́ yẹn làwọn èèyàn máa yọ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tí kálukọ́ máa jáde lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa jáde láti rí iṣẹ́ tán gbélé ayé ṣe èwo ni òtún pààyàn lẹ́kún bẹ́ẹ̀ iṣẹ́ wo ló ṣe iṣẹ́ wo ń dérò rẹ̀ ṣe tínú rẹ̀ ń dùn tó ń mú kókó tó ń gbé mu ṣebí gbogbo wa náà mọ̀ pé iṣẹ́ wo la ń ṣe rere wo la ṣe tá a ti fi àìdá bàjẹ́ gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kùn faman ya'mal mithqala dharratin khayran yarah ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí kó kéré kó mọ gẹ́gẹ́ bí ọmọ anágún yóò rí ṣẹlẹ̀ yóò tó pààyàn lẹ́kùn waman ya'mal mithqala dharratin sharran yarah ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ẹbú kó kéré kọ́ ọmọ gẹ́gẹ́ bí ọmọ anágún oná orí tiẹ̀ ṣé gbogbo eléyìí ò tó pààyàn lẹ́kùn wọn á ṣe aláhùnmá má fẹ́ bí pa wá aláhùnmá má fẹ́ bí alẹ́ pa wá aláhùnmá ṣàánú wa yá máa rí jẹ má jẹ búrẹ́dì ọ̀wọ́n ẹ̀ wá ń sunkún ó túmọ̀ sí pé ayé lọ́pọ̀lọpọ̀ fálàfù wọn á dààmú fálùkì àmà so ẹni tó gbọ́ ìtumọ̀ alukurani yìí gan ṣe báwọn ká tó pé àwọn èèyàn táwọn ò tiẹ̀ gbéde lárúbáwá ẹ sì máa wọ alukurani tẹ̀ ń rí yẹn o wàláhì bá ọmọ tuma rẹ̀ tó bá yẹ pọ̀ ń bá ń ronú nípa bá ń ké lásán ẹkún ògbé ọ bá ọmọ tuma tí wọ́n ń ké àgé lásán tá a máa wá ṣé nísìnyí mo kàn fẹ́ ka wá kà alukurani wọ́n sọ pé khayrukum khayrukum man ta'allama kíni jẹ́ bẹ́ẹ̀ kíni jẹ́ sá alukur'an mọ̀ ń ké ni alukur'an ọ̀rọ̀ lọ́ọ̀ni kéka ṣe kàn máa rán mú lásán náà kó n ti tajwid báwo òfin ọmọ ké tòfin tòfin wa rattil al-Qur'ana tartila. sẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé káwa náà jẹ́ni tó ṣe pé a máa bẹ̀rù Allah a máa ṣubú foríkanlẹ̀ fún Allah lẹ́ni tí ń sunkún tí ò jẹ́ ti kárí mi lẹ́ni tí ń sunkún tí ò jẹ́ ti múnáfìkì wa yaziduhum khushu'a eléyìí ó tún máa ṣàlékún ìtẹríbọ kan fún wa yóò máa ṣàlékún bẹ̀rù Allahu fún wa Allahu rabbul alamin ọsùn eléyìí nínú suratul Isra àyà kẹsànlélọ́gọ́rùn ó tún wá sọ nínú suratul Najm àyà kọkàndínní ọgọ́ta títí ọgọ́ta ó ní. أفمن هذا الحديث تعجبون wọ́tàbùḥàkùn wàlẹ́ tẹ̀bẹ̀kùn. ṣé ọ̀rọ̀ tá à ń sọ fún yín ní yà yín lẹ́nu ẹ̀ wá ń rẹ́rìn dípò kẹ́ ẹ máa sunkún ẹ̀ ń rẹ́rìn dípò kẹ́ ẹ máa sunkún hmm, ọlọ́run pa kéèsì tọ́pọ̀ sọ̀rọ̀ tá à ń bá yín sọ yìí ní yà yín lẹ́nu níta bá ní ń bọ̀ ń bọ̀ náà ẹ̀ dípò kẹ́ ẹ máa sunkún ẹkún lọ̀rọ̀ yín gbà kìí sẹ̀rìn lọ́gbà tí àwọn èèyàn bá jẹ́ni tó mọ ẹ̀sìn dáadáa ẹ̀rín kọ́ ni ó máa gbẹnu wa ẹkún ni ó pọ̀ lẹ́nu wa nítorí pé n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ gbogbo ẹni tí máa ń ronú á mọ̀ pé a ní nǹkan kan tó fi ni lọ́kàn balẹ̀ wípé báyìí báyìí làtúbọ̀tán wó rí ẹni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n ì sọ́ra lẹ̀ gbogbo gbà nínú tọrọ àforíjì nínú bẹ̀rù èyí kàn pé kí ló dé tí bàbá èèyàn ṣe bí èèyàn ni èyí pé kí ló dé tí ìyá èèyàn ṣe bí èèyàn ni ṣùgbọ́n ilé ayé tá a wà yìí a ilé àdánwò ńlá ni o báwo la ṣe parí rẹ̀ láyọ̀ tá a wà lìjánà wàláhì kìí ṣeré kìí ṣeré rárá rárá. Rá, rá kí á lọ arẹ́rìn àárín tákìtì wọ́n ti dẹ́ lómi mà gbogbo nítorí bá ti jẹ mọ́rọ̀ ẹ̀rìn àbí ọ̀jẹ̀ mọ́rọ̀ ẹ̀rìn kọ́kọ́kọ́kọ́ lórí kìnnì lórí kìnnì ó fi di pàwọn èèyàn ọ̀hún orí eléyìí ọmọ pé lórí rẹ̀ ó pé ní lẹ́fù ọmọ èèyàn nu ilé ayé gan wọn ni sọ ọ̀jẹ̀ tẹ́tẹ́ ni kí ni ń dùn nú bá à ń torí kí ilé ayé gbogbo yẹn mọ̀ pé lè àdánwò ni kìí dùn títí kọ́ mọ̀ kàn gbogbo ń tẹ́ bá rí tí ń dùn máa yín láyé yọ padà kan náà ni kí wọ́n ní ń pọ̀ lẹ́nu tó bá jẹ́ pé ipò ni tí wọ́n ti dágbà sí wọ́n máa jẹ́ títí tó bá di pásìkò yẹn ń súnmọ́ ìbànújẹ́ lọ́bẹ̀rẹ̀ yọ máa ṣe wáàzí àbáàdì ni àfọ́bàfílẹ̀ nílé ayé gbogbo kùtà náà wáyé àfilẹ̀ ńjọ́ kan ó ti ṣe wáàzì ń o tó náà ti ń pàrọwà fúnra rẹ̀ pé wọ́n padà filẹ̀ tó bá jẹ́ pé kò tí wọ́n rò má kú ni níjẹ́ òní dérò rẹ̀ òní padà kú má kú ọ́ padà kú náà tóbílẹ̀ ayé ti ṣe rí nù wọ́n ní adégún adéòtúngún ìdùnnú ladégún ìbànújẹ́ la dé ògún ma báyìí ti ṣe wà nù ẹni tó ní bàbá olówó ńgbọ̀ ya tó ní kí ni olówó àtijọ́ ni báyìí ti ṣe wà nù ó ti rí jẹ́ yàtọ̀ sí pákó ńgbọ̀ bá wọn ni kò rí nǹkan kan jájẹ mọ́ o àyàfi pákó báyìí ti ṣe rí nu kí ń dùn mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fún ọ pé ó rìn tayọ gbogbo bí tó bá wọkọ̀ dé abẹ́ẹ̀ni ó ti ní mọ́tò kò ní mọ́tò náà ọ wà ó ti ní maṣíìnì kò ní maṣíìnì mọ́ pọ̀ ó ti lálàáfíà pọ̀ lálàáfíà mà wọ́n lọ jantirẹrẹ ó ti ní làákàyè orí ti dàrú wọ́n pọ̀ bí ilé ayé ti ṣe rí nu kí àlàáfẹ́ máa yọ ayọ̀ pọ̀rọ̀ sí ẹni tí ò bá ti máa ronú nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rín àárín tákìtì ni ọmọ arín lórí irọ́ yóò máa tanra rẹ̀ dànù yóò rò pé orí dáadáa ló ń wà kò ní máa rò torí pé ní ìsẹ́rìn pé tí nǹkan ìdùnnú náà bá dé ẹ máa sọ ẹ̀rín rín ẹ máa sọ́nù dùn ọlọ́ọ̀lọ́ máa ń tí lọ́la tó bá ti wá sí ayọ̀yọ̀ ìwọ ló ní ríbi gbẹ́sẹ̀ lé ma nítorí bá ti yọ̀ níwọ̀nba tọ́lọ̀ ń bá tiẹ̀ pé kí nǹkan míì tó yàtọ̀ sírò ètò ṣẹlẹ̀ tó ń fi dùnnú bá tún ṣẹlẹ̀ ó rẹ̀ ni dúró tiọ̀ torí rẹ̀ jẹ́ ká jẹ́ni tó ṣe é pé àní jẹ́ kí ẹ̀rín rọ́kọ́ bá tiwa jẹ́ ẹ sì rí kẹrin ọ̀pọ̀ àmì pé làákàyè ọ̀lẹ ni tẹrin bá ti pọ̀ àwọn olùmọ́ni ó túmọ̀ sí pé làákàyè rẹ̀ ò pé dáadáa ní ìsìn ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ní tí wọ́n á mọ̀ fi dáhùn <laughs> ah, ah, gbogbo ọ̀rọ̀ ẹ̀rín náà ló fi dáhùn ó yẹ kó lọ sí psychiatric yẹn ni kékeré ṣe ẹni tí máa ń ṣe tí máa ti ń bogi jẹ nìkan ní nǹkan sọpọlọ rẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ tó pàtàkì tó yẹ kẹ́ gbọ́ kẹ́ fi tún ayé yín ṣe kálukì yá máa yín ó lè dá <laughs> ẹ̀yin èèyàn wàláhì ah, ah. kí ló dé ṣe ọ̀rọ̀ ẹ̀rín wà ní nǹkan tó fẹ́ bá a sọ ni mo tún sọ̀rọ̀ kò tí ì lọ títí <laughs> ah, eré là ń ṣe ni ẹ̀ ń ṣe kọ́mẹ́dì ni ẹ máa kíyèsí àmì pé nǹkan kan ń ṣe ọpọlọ yẹn nù kì í ṣe gbogbo gbà iná lẹ́rìn ló nítumọ̀ ṣe dín ẹ̀rín kù àwọn èèyàn tẹ́ ń rẹ́rìn sí náà wọ́n ní ẹ̀rín kì í ṣe fẹ́ torí ọkàn lè máa bóyin wájú èèyàn wọn náà ló tún ṣe é sùtà ah, ìsì máa rẹ́rìn sí mi àti ìfẹ́ wa lẹ́rìn kì í ṣe fẹ́ so tí ẹ̀rín bá ti pọ̀ jù làákàyè máa ń lẹ lílẹ̀ làákàyè náà ló bí làákàyè ó túnbọ̀ máa lẹ sí ni. ṣé màá rí inú àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam pé ìtọ́pọ̀ nínú ẹ̀rín rẹ̀ yóò rẹ́rìn músẹ́ ni àwọn àyè kọ̀ọ̀kan ìjèjì lẹ́tì gbọ́pọ̀ rẹ́rìn eyín parí ẹ̀kẹ́ rẹ̀ sí hàn tó ń torí de eléyìí ẹjá wa náà gbìyànjú ká dín ẹ̀rín wa kù nínú ilé yín tẹ́ bá tọmọ kan bá wà tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ ẹ̀rín náà ni fi ọmọ kan wà tí ó bá yóò rìn músẹ́ ni àwọn bàbá mama yín ọmọ kíyèsí ọmọ pé ọmọ yìí lọ́fẹ́ nílàáka ju gbogbo àwọn yòókù lọ bẹ́ẹ̀ bá mọ̀ níjọ́ tẹ́yìn náà bá ti bí màmá ṣàkíyèsí àwọn ọmọ tó jẹ́ pé ọ̀rọ̀ tọ́rọ̀ ẹ̀rín kò tọ́rọ̀ ẹ̀rín àrín ni ẹ tètè kíyèsí wọn ọmọ tó jẹ́ pé ó mọ́nítọ̀ kọ́ńtró ara rẹ̀ jẹ́ pé kò ní rí ẹ̀rín àárín máa pariwo ambọ̀sibọ́sì yóò rìn yóò máa tàkìtì ẹ̀yin náà tún máa kíyèsí pọ̀ máa ní làkàì tẹ́rìn bá ti pọ̀ ó túmọ̀ sí pé làkàì ọ̀fẹ́ sí torí ẹ̀ Olúwa ẹlẹ́dàá sọ pé ẹ̀ ń rẹ́rìn ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sunkún ẹkún ló yẹ kẹ́ ẹ máa sùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí a bá péjọ tá a máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń bùkátà ká yára wa ńlá ká àbájá ẹ pé a fẹ́ yàn nàna kí lòfin sọ nípa nǹkan kan tó bá yẹ pé nìkan bá ń bẹ nínú ìjókòó àti àpéjọ tó yẹ pé rẹ ti pọ̀ jù ẹni fẹ́ fọ̀rọ̀ lọ ẹ rí i pé bá béèrè lọ́dọ̀ ilé kí rí ni mo rò pé ń gbọ̀ báyà gbogbo ọ̀rọ̀ náà là á sọ nítorí pé tiẹ̀ gbàtọ́ ló ti pọ̀ ń kò sí tàbí ṣùgbọ́n kò ní rí ọ̀rọ̀ làákà ìmújáde ẹ̀dín ẹ̀rín kù jàmá ẹ̀dín ẹ̀rín kù ẹ jẹ́ pé ẹ̀rín ni wọ́n á gba èyí tó ṣe kókó nù làákà ìlọ́wọ́ yín ẹ wá ní jẹ́ni tí wọ́n máa ka ọ̀rọ̀ rẹ̀ sí wọ́n ti máa wò pé ẹni tí ò gbádùn àbí wọn náà rí bí ṣe máa rẹ́rìn-ín so eléyìí pàtàkì jama tọ wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud ọlọ́run ọba kó yọ́nú sí ó ní qala liya an-nabiyyu sallallahu alayhi wa sallam iqra alayya al-qur'an wala nabi sallallahu alayhi wa sallam sọ fún mi kí al-qur'an fún mi qultu ya rasulallah mo wá ní rẹ ìránṣẹ́ Ọlọ́run aqra'u alayka wa alayka unzil kí n kà fún ọ ìwọ lọ́lọ́run sì sọ̀kalẹ̀ fún kìí ṣe pé kà kí n mà ọmọ kà kà mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ bóun ní ké fún ọ ìwọ náà lọ́lọ́run sọ̀kalẹ̀ fún qala inni uhibbu an asma'ahu ó ní tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ láti gbọ́ lẹ́nu ẹlòmíì mo fẹ́ láti gbọ́ lẹ́nu ẹlòmíì. فقرأت عليه سورة النساء مواقع سورة النساء فالنبي صلى الله عليه وسلم تيسي أكبر إليكين من القرآن حتى جئت إلى هذه الآية mo kà títí tí mo fi dórí àyà yìí fakayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bik wa ji'na bika ala ha'ula'i shahida. ǹjẹ́ báwo lọ̀rọ̀ ti ṣe rí tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá láti inú àlòmọ́ kọ̀ọ̀kan tá a wá mú wa nàbì sallallahu alaihi wasallam náà wá lẹ́lẹ́rìí lórí gbogbo àwọn èèyàn wọ̀nyí. anabi ni hasbukal an ó ti tó ọba àwọn ó ti tó ọba àwọn ní ìsìn faltafattu ilayhi mo bá síjú padà wò ó fa'idha aynahu tadhrifan mo bá rí i pé ẹyin ju rẹ̀ méjèèjì ti ń da omi jẹ muttafaqun alayhi alimami al-Bukhari àti Muslim ló gbà wá ẹ dákun ṣé àyà yẹn nǹkan kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lérò tiẹ̀ tó lè pààyàn lẹ́kùn ẹ̀yin mẹ́yìí òjò tó ti rọ̀ tilẹ̀ ti mú lọ́dọ̀ rẹ̀ tọ́ kàrú àyà yẹn tó o tún lè kéńké kú kéńké kó tún máa nù. sahabi kaya ọkà débi fakaifa idha ji'na min kulli ummatin bi shahid báwo lọ̀rọ̀ ṣe rí ní ìgbà tá a bá mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan wá láti inú àlòmọ́ kọ̀ọ̀kan wọ́n ti nàbì kàlẹ́ hàúlẹ̀ ìṣẹ̀hìdá tá a mú ànábì Muhammad sallallahu alayhi wa sallam wá lẹ́lẹ́rìí lórí àwọn èèyàn yìí tọ́jà lòmọ́ tiẹ̀ náà bó lọ́rọ́ òṣèré ń jọ́nà ọjọ́ ọjọ́ ńlá ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù ànábì kọ̀ọ̀kan yóò jẹ́rìí lórí àwọn èèyàn rẹ̀ ìwọ náà wàá jẹ́rìí lórí àwọn èèyàn tiẹ̀ náà ó jíṣẹ́ fún wa ṣé wọ́n gbọ́ àbí wọ́n gbọ́ ṣó jíṣẹ́ fún yín àbí ò jíṣẹ́ fún yín kí lè ṣe ó ti rí a gbọ́ pé wọ́n máa nàbì wà lẹ́lẹ́nu sáwọn èèyàn tá a lá jíṣẹ́ fún wọn ó sì gbà pa jíṣẹ́ fáwọn ọ̀pọ̀ àyàn lẹ́kùn pàápàá jùlọ anabi sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbé jáde nípa ọ̀rọ̀ yìí ó ní wọ́n mú anabi nuh alayhi salam wá tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé wọ́n nuh ṣé o jíṣẹ́ fáwọn èèyàn rẹ àbó jíṣẹ́ fún wọn yóò ló ń jíṣẹ́ fún wọn wọ́n wàá bi àwọn èèyàn anabi nuh léèrè àwọn bá ní kò kò kò ọdọdọ wa ni àárí <laughs> rí ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta ló fi jíṣẹ́ Allahu fún wa ẹ wá gbọ́n tí wọ́n sọ àárín ọ̀dọ́dọ̀ wa rí táwa ni ọ̀jẹ̀ rí fún ọ nísìn anabi nuhu alayhi salam yóò sọ pé ummatu muhammadin sallallahu alayhi wa alayhi wa sallam aluma anabi muhammad sallallahu alayhi wa sallam ah àti bósíbò ìránṣẹ́ àkọ́kọ́ làwọn èèyàn ránṣẹ́ gbẹ̀yìn ọ̀jẹ̀rì fún bẹ́ẹ̀ ni tí wọ́n á ka alukurani tí wọ́n á rí pọ́lọ̀ tó sọ sóra kankan lẹ̀ sórọ́tù Nuh ngbẹ̀yìn tí yín kí ló ń fẹ́ sọ pa Nuh ajẹ́rìí pé ránṣẹ́ ọlọ́run ó jíṣẹ́ ọlọ́run lájẹ́ pé kò fi nǹkan kan pamọ́ tọ́ anabi ka àyà yìí pa àyà yẹn náà nù فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك وجئنا بك على هؤلاء شهيدا tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé alukur'ani yẹn à ń bùkátà pé ká máa ké à ń sìn bùkátà pé ká máa tuma ntànké ká máa wá ronú nípa ntànké o. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها إلو دي تي مارونو نكوى القرآن أبي أقرأ قدوم بلولي عن أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وارونو نكوى القرآن lálùkùránì tó ṣe pé tọ́ba lọ jẹ́ kọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah ló ti wá ni ẹ bá rí ìyapa tí ó pọ̀ nù rẹ̀ kí ló dé tẹ̀ máa ronú pa alukur'an torí ra dúpẹ́ fọlọ̀ ẹjọ́ wa náà àbá àti ẹ̀jẹ̀ pàìsí lárúbáwá mùsùlùmí là wa ẹ ká gbìyànjú láti máa kí alukur'an ká sì gbìyànjú láti máa ronú ká ma ìtumọ̀ ń tànké ká ma ronú nípa rẹ̀ eléyìí náà ló bí ìdánilẹ́kọ̀ọ́ nípa kí ni àlàyé ìtumọ̀ alukur'an eléyìí tó jẹ́ tafsir eléyìí tí ó yẹ máa wáyé gbogbo gbà láti pé ká gbọ́ àgbọ́yé iṣẹ́ Allah tó fi ránṣẹ́ sáyé ká lè bá a máa tẹ̀lé iṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wa ká máa tẹ̀lé àmúkàtà láti gbọ́ yìí tá a bá gbọ́ yìí ká lè bá a tẹ̀lé wọn náà má gbẹ̀yìn níbi àti wàá máa gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ Allah kọ́ ọ má ṣe jẹ́ ẹni tó ṣe é pé ọ máa fi àìmọ̀kan ọ máa fi sin Allah ọlọ́run ẹlẹ́dàá kó fi èmi pẹ̀lú rẹ kó fi wá mànà kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n máa páyà rẹ̀ tí wọ́n máa bẹ̀rù rẹ̀ kó jẹ́ kí ọkàn wa kó rọ̀ kó lẹ̀ sí àti tẹ̀lé ti Allah ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí omijé yóò máa dà lójú wa nítorí ìbẹ̀rù Allah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ẹnìkan bá níbi rẹ̀ yọ kàn. Alaikum ẹni tí ò lágbọ́yé pé kọ̀tọ́ káyáwó eléèlé ọ̀tọ̀rọ̀ káwá bó ń ṣe gàrántọ̀ níbi owó èlé tó fẹ́ gbà àwọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́kítàn bá rán ní sẹ́rú tọmọlàwọ́ fi jẹ́ ẹ àwọn wa fẹ́ sojú abẹ́ ń kó àní a mi náà láwọn gbèsè nínú àkáǹtì mi irú mi ò ní lè dúró fún ọ ẹ sọdá o ẹ sì ṣe ntẹ́sí Islam fi pa yín láṣẹ kẹ́ ẹ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́ ẹ máa kọ̀ bàjẹ́ fún wa mi ò lè sọ ń dúró fún ọ níbi àtiyáwó èlé haramu lówó èlé báńkì torí tá à ń wá yìí ń fi dunnú wá o torí kẹ́ni tí kò mọ bí mo ṣe ṣe wàhálà kó o jọ kọ́ mọ́ gbà má lọ ni mo ń ṣe ń kó pamọ́ bì tìbànújẹ́ tìbànújẹ́ mo ń ṣe ń kó pamọ́ bì ara rẹ̀ ó balẹ̀ yóò sì rí pé ẹ ti kó lẹ́kọ̀ọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ mọ́gbèlè ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ pé má ràn yàn lọ́wọ́ láti gbowó èlé ẹ tún kọ́ lẹ́kọ̀ọ́ pé má ti torí pé orí mi níbi tó ti fẹ́ yáwó èlé kó rò pé nù mí dùn sí tí wọ́n ṣe ń bì túláàsì ló tì mí débi ká má má kónu ẹ̀yin yorùbá náà lẹ sọ pé ewu yìí ká kú bẹ̀ tọ́ba kan kẹ́ ẹ lò ẹ ti gbà pé kú bẹ̀ kò yẹ bẹ́ẹ̀ o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك